màá kẹ́ ẹ bí wọ́n ṣe ń kẹ́ ẹ yín. Aishat, I'm so lucky to have you. <laughs> ó yẹ kó dáná fún mi. olùgbàlà wò mí. temptation has overtaken you that is not common to man. God is faithful, and He will not let you be tempted beyond your ability. But with the temptation, He will also provide the way of escape, that you may be able to endure it. Imagine that the most important thing in life, the decision of how you live your life, whether in acceptance and obedience to Allah, or whether you decide to reject Allah, Allah leaves that up to you. It is freedom of choice. Life is about choices. Some we regret, some we are proud of, some will haunt us forever. The message is we are what we choose to be. ṣé torí kinní yẹn lẹ pariwo lé mi lórí. ọkọ mi ló ń pè ní kinní yẹn. mo fẹ́ kó ní kọtẹ màṣẹ. kò dùn mọ́ ló tẹ̀bà sí kò dùn mọ́ ẹ ló tẹ̀bà sí. mẹ́wàá wà lára ẹ̀ mẹ́wàá wà lára ẹ̀ ó lè wá tiẹ̀ síwájú lọ ní kó fọkọ mi sílẹ̀ fún mi. mi kú mọ tó ń wá lọ́dún ẹ mi mọ tó ń wá ọ̀rọ̀ bọ̀ ló sọ pé òun fẹ́ mi tó ń wá lọ́dọ̀ pẹlẹbẹ. ó fẹ́ sọ fún ọmọ àdó ẹ mo lù lórí ìdúró ṣé èrò pọ̀ rọrùn láti ṣe láńlọ́ọ̀dù ni. bàbá ọ̀rọ̀ kọ́ là ń sọ yìí ọ̀rọ̀ kọ́ là ń sọ fọkàn mi. wà wà wà wà wà wo bí ọkùnrin obìnrin bòrò lórí kí ni ṣe ọ́nà lóko yóò bá ti máa gbóni jẹjẹ ṣé wọ́n lọ yọ jẹ́ ṣé wọ́n lọ yẹ ṣé ogo ti ẹ̀ máa sọ̀rọ̀ nulẹ̀ ṣó tó sí ọ lẹ́nu ni ṣé wọ́n lẹ́rìí ọkàn ni. ẹ jẹ́ wọlé odúmúra kankan kan pariwo nulẹ̀ fẹ́ bọ̀ wà ókè. ẹ wo bàbá ẹja wọlé ká lọ sọ yẹn yẹn kọ́lé mama sọ́ńbì. irọ́ ọba ni máa tẹ̀tù fún ajá tẹnu mi dùn bẹ́ẹ̀ ṣe jẹ mí lówó ni ẹ kí ló ṣẹlẹ̀ gan-an. bàbá lánàá ọ̀dọ́ lọ́nà lè mọ rírì kò sí nǹkan tá a ti sọ fún mọ́mí paul àti àárọ̀ wọ́n fárígá wọn láwọn ò ní gbọ́ ni. ọkùnrin náà ń jà sí i. ọkùnrin kí ni ọkùnrin wo. ọkọ náà ni ọkọ wọn. bàbá paul. ọkọ mi ni ọkọ mi là ń jà sí. tó o níyà ni kí wọ́n bọ̀ ọmọbìnrin sóòótọ́ ọ̀rọ̀ ọkọ half body ló ń pè lọ́kọ rẹ̀ ara rẹ̀ tẹ̀sí máa ń le sí ọnú ilé pẹ̀lú gbèsè èròǹgbà mi ọba mo bí mo ṣe rò pẹ̀lú ẹ̀ ni àfọ̀ǹdọ́ bá lọ ni síbi kọ́lọ̀ tiẹ̀ lèmi wò ọkọ̀ rẹ̀ lẹ́pọ̀ nǹkan ti ń yòrò tẹ̀tẹ̀ tẹ̀lẹ̀ mo kó o lọ́ọ́ máa gbé ni ọ̀wá ni ẹ̀ ń jà ìwọ náà ṣe ń ṣe pé kí ni tó ọ̀mọ̀tán rẹ̀ ni kí ni ń bẹ lára rẹ̀ àtún awítá ìwí àwọn tí ń sanwó ilé ó tún máa bá wọn jà inú ilé mi ṣé àwọn lẹ́tọ̀ọ́jú ọ lọ ni ṣé káwọn kò lára ni owó mi ṣe ni etí ń lọ ni ìyá polo káìsẹ̀ rẹ papọ̀ má fà bá fàṣẹ kà lórí sìmẹ́ǹtì mi ah, owó mi ṣe lé orí ṣe dúró gbogbo ara lé dúró tán lórí ilẹ̀ yóò balẹ̀ jẹ́ fún mi ẹ wá fẹ́ sọ̀rọ̀ ayé di korodóòmù ká lé mi ṣé yóò lè dáwọ́ jọ̀dá ni kẹ́ni kí ló ní kí ló ṣe sórí kẹ́sì rẹ bó ṣe wà yìí bí wọ́n pé wọ́n bá sọ ọ̀bọ mọ́lẹ̀ ni tí wọ́n bá kó bọ̀bọ̀ bá jẹ́ bá ní kí ló ṣe wọ́n nítorí pọ́jọ́ bọ̀ torí pọ́ jẹ gbèsè kan ọyọ lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n bá jẹ́ ṣe kankan nulẹ̀ ọyọ bọ́nu yàrá ni. aláìní lónìí wá dúró lórí ilẹ̀ náà mi dẹ́ wọlé. I kept in my heart, it's so hard Your words and your campaigns are hurting me so bad. Sure. Kí ló ṣẹlẹ̀ náà? Kílé tó gbà tó máa ń gbà tẹ́lẹ̀. Màámi ló ní kí n má gbàgbé. Bí àwọn tí mo pa máa ríra, ọlọ́run pé kí n má gbàgbé. Ah, ìgbà yẹn wọ́n á kọ́ kí ló dẹ̀ wá ṣẹlẹ̀. Mi ò mọ o. Elédè ah, wa ga o. Ẹ ṣá. Gba two hundred yìí náà. Tó bá dẹ̀ wá sọ́dọ̀ mi lálẹ́, màá dẹ̀ fún ẹ̀sìn. Ó ṣe. Bọ̀ kí nìyẹn? normal stuff lele na ó yẹ kó ti mọ̀ má máa ṣe báyìí náà. mo ti sọ mo ní ọkọ mi ò lè fa nǹkan ọkọ mi ò lè fa nǹkan. ó dà ó dà mo ti gbọ́ ṣebí kí n má fa nǹkan ni lẹ́yìn ilé máa stop. mo ti gbọ́. àmọ́ mi mọ tó yẹn ṣe báyìí gbogbo àwọn boys ló fa kinní yìí tó ti ní kí n fa mi nífa mi kó ti gbọ́ lọ́rùn ajé. Adéṣẹwà kí ló dé tó pẹ́ tó yìí ṣé bí mo ti ní kó má máa pẹ́ mọ́ tó bá ti kiri lọ. ẹ má bínú máa mo wọ́jà ta náà ni. irọ́ ló ń pa irọ́ ló ń pa fún mi ṣé ìṣọ̀dọ̀ ọmọkùnrin ẹ ló tún lọ ẹ tún ti lọ pàdé lórí. rárá máa ò ó tì. ọmọkùnrin oníṣòkòtò tí ń rin ẹlẹ́sẹ̀ tí ń rin yẹn. rárá pàtẹ tí ń pé kí má kiri gbàbẹ mò ń kiri gbàbẹ. kò lè bí ẹ tààrẹ náà mú bẹ́ẹ̀ sọ n tó yẹ kó kọ́kọ́ gbájúmọ́ ní ilé ìwé ẹ̀kọ́ ẹ tí wọn náà bá di gómìnà lọ́la kó pọ́jú ṣó pọ̀ jù tó bá jẹ́ first lady táwa náà bá ní first lady inú ẹbí wa ṣó pọ̀ jù ni ìyẹn ni mò ń bẹ́ẹ̀ sọ o kò yà tẹ́tí ẹ̀ kò gbọ́ kò tẹjúmọ́ òwe ẹ̀ kò kàwé ẹ̀ kò farabalẹ̀ ọ̀rọ̀ ọkùnrin kọ́ ló kàn o jẹ́ kí n mú nǹkan tó ta ṣé orí tàdí ẹ̀ léwu kí wàá ló dé ẹ́ tààrẹ náà mò ń bá sọ ṣé bá ṣe ń jìyà ìṣó tẹ lọ́rùn ni ṣé ìyàn nílé bàbá tó àtún lọ lé ọpá lọ jìyà ni ẹ jọ̀ọ́ gbájúmọ́ tí mo rán ẹ̀ yà ó lè lọ́kọ́ wọn lọ́jọ́ ẹ̀ lẹ́ máa Salamu alaikum. Kúnlé. Jọ̀rọ̀ sí gbogbo nǹkan tó rò lérè látàrọ̀ tí a ti sọ̀rọ̀. Wàá ṣe o price. <laughs> Ah. Jọ̀rọ̀ sí wọ̀ bọ́ yóò mọ̀ pé education is life. Hmm. Àgbà àbí àwọn tó ti kà á yẹn kí ló mú bọ̀? Àbí ṣé màámi ò kàwé ni? Ṣé òun náà fi jẹun? ẹ̀mélòó ni mo máa sọ fún ẹ wípé tó o bá fẹ́ máa cite example àwọn èèyàn tí education ò fún ní good results kó má máa cite dáadé àbí mọ́mi ẹ̀mélòó ni máa sọ fún ẹ. láyé ti bẹ̀rẹ̀ lẹ́jọ́ ara rẹ̀ màámi gan tó kàwé fúnra wọn wọn lọ gba ṣọ́ọ̀bù láàrin gba ilẹ̀ yẹn gan ilẹ̀ ìjọba ni wọn gba ṣọ́ọ̀bù yẹn tán kí ló ṣẹlẹ̀ ìjọba wò. sọrí ọ̀rọ̀ yóò le okay kò le all. èmi náà sọ pé education wà uh, self sufficient at least ó máa ní nǹkan téèyàn máa fi gbà náà lẹ́gbẹ̀ẹ́ kí gbogbo ẹ̀ tó lè kú sórí tó bá lọ school tó bá dé o lè fi gbogbo experience gbogbo knowledge tó bá níbẹ̀ kó fi start business tiẹ̀ náà. Hmm. bẹ́ẹ̀ rí nǹkan experience gbogbo àwọn tó ti kà náà tó ti kọ́ kí ló padà ṣe aláìwé ò kàwé jáde gbogbo bọ́ọ̀lù bẹ́ẹ̀ ní ma price mi. èmi ti mọ̀ pé tá a bá sọ̀rọ̀ yọ̀ tá a bá sọ̀rọ̀ ìpàdà báyìí gọ́ọ̀mẹ̀ntì náà ló máa sọ padà bí mo mọ̀ ẹ́ ìwà àti bẹ́ẹ̀ ẹ gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì. tẹ̀ dùnà kò ṣe gọ́ọ̀mẹ̀ntì àbí for electricity ta ni hmm. heavy taxes ta ni economy tí ó da ta ni èmi ni àbí ó ṣe gọ́ọ̀mẹ̀ntì ìdílé dájú ara tó ń ṣe. ohun tó bá ń wọ̀ ẹ́ nìkan sọ pẹ̀lẹ́ òun mégbò jìnnà ẹsẹ̀ ilégbò náà ti máa mọ̀ ní tèmi máa sọ fún ẹ ni pé èmi o hmm. èmi Paul tó ń rí èmi á lọ sí school máa kàwé mi tán hmm. then hmm. màá wá sọ fún ẹ wípé ayé tèmi soon be like those ones you mentioned. àṣọ ń dúkà mi. ìgbà ah, ah. táwọn ẹgbẹ́ bá bẹ̀rẹ̀ sí ní bọ́ tó ń ah. sọ̀rọ̀ tó ń tó ń tó sọ fún yẹn tó ṣe kí wàá máa sọ sọ ń local mi sọ ń price mi. ẹ fi mí lẹ́jà ẹ bọ́lẹ̀ price mi ni. bọ́lẹ̀ bẹ́ẹ̀ jọ kí ni kókó wù. ìwé náà mo sọ pé two hundred tó wọ̀ tá a bọ́. alẹ́ ẹ̀ lọ bí kankan lẹ́yìn sẹ́ ẹ̀ lọ bí kankan lẹ́yìn lẹ́yìn ẹ̀ lọ bí kankan o ẹ̀ lọ bí kankan ẹ̀ lọ bí kankan lẹ́yìn o. jẹ́ kí n jáde. a ní o fún mi lówó oúnjẹ láàárọ̀ yìí fún mi ibo ló ń jáde lọ ojoojúmọ́ wà ló ń jáde kí ló ń mú bọ̀ ibi tó ń lọ gọ̀ọ́dọ́dọ́ ní kó jáde ni wà wá wà ń ta wà máa ṣe fàájì. èmi ṣe fàájì. fún mi lọ́wọ́ ò lọ bí kankan lẹ́yìn. èmi lọ ṣe fàájì. wàá rọ pẹpẹ súpù ń ta. dádì pọ̀ dádì pọ̀. wàá rọ pẹpẹ súpù ń ta. no no no no kò lọ bí kankan o. nǹkan tó tẹ sọ tó bí mi nú nìyẹn. ó lé mi jẹ pẹpẹ súpù ṣé ẹyin ọmọ táǹtẹ́ mi máa ti máa di báǹkì sọ́tún sósì ti máa kó wá sínú ilé fún ìyàwó yìí tẹ́lẹ̀ wá ń yẹ̀yẹ́ mi ta gbangba tọ́lẹ̀ mi lọ bó jẹ pẹpẹ sùn. kẹ́ni kọ̀ọ̀kan má dá sọ̀rọ̀ mi ẹ tó bá dá sọ̀rọ̀ mi lẹ́ni àforígbèpè ni kò ní ẹ̀yìn dà fún ni. jẹ́ kí n kọjá alọ́ lọ́bi kọ́kọ́ sẹ́yìn. jẹ́ kí n kọjá ó láti ẹ ó lọ́bi kọ́kọ́ sí mi sí mi sí mi ẹ tó bá dá sọ̀rọ̀ mi kò ní dá fún lẹ́ni ni ẹ tó bá dá sọ̀rọ̀ mi má fún lépè àforígbèpè ni. sẹ́rí olórí burúkú wo ló fẹ́ dá sọ̀rọ̀ yín méjèèjì gan tẹ́lẹ̀ ẹni tó bá dá sọ̀rọ̀ yín báyìí kò ní ra gbà fún un ah, ah tí ẹ bá ti jara yín sí ẹ kì í ṣe bàbá àti ìyá pọ kí lẹ ń sọ yìí ṣe rí yíyẹ tẹ wọ ìgbẹ́ ṣe máa jà kú nìyẹn ẹ wá ń fẹ́ fún láàárọ̀ kùtùkùtù. ìwọ lè pe tí wọn náà tó ń ṣe báyìí. ṣé fẹ́ forí ẹ pèpè ní dásàárín wọn kó bá wọn ah, ah. pààlà ọ̀dẹ̀. báwọn làjà wo. wọ́n bá fọwọ́ fọwọ́ fọwọ́ fọwọ́. ẹ pẹ̀lẹ́ bàbá. bá gbé báàgì tó ṣẹṣẹ tó ṣẹṣẹ iṣẹ́ kí ni ẹ lọ kó máa ṣe lọ máa má sọ̀rọ̀ sí mi lára nítorí ìyàwó sórí nǹkan tó kọ́ sínsìn ṣé orí nǹkan tó fà ń sìn. owó ni kò bẹ́ẹ̀ mi gbé. ìró eléyìí jẹ́ ẹnu sẹ́mi. owó ń jà àárọ̀ ṣé wò ó ti jẹun láàárọ̀ yìí. owó ń jà àárọ̀ ṣé ti jà náà lọ bí kankan sẹ́yìn. ọlọ́run kan tó ṣe yóò dáa. o lọ bí kankan lẹ́yìn. kan tó ṣe yóò dáa. bàbá ẹ mọ̀ ṣe é bàbá for the boys ní ìgboro ẹ máa help àwọn àwọn boys pé èmi gan fẹ́ mo fẹ́ hàmà. O fẹ́ hábà. bẹ́ẹ̀ bàbá. torí tó bá jáde lẹ́nu géètì ẹ̀ tó yà sísàlẹ̀ wàrí akọ tó ń ta pọnpọ́n tó ń ta okùn ó máa ń láàmà ó lè rí àbẹ̀wò bàbá kò ṣe bẹ́ẹ̀ a má bẹ́ẹ̀ yẹn kọ́ ìyá ti jẹ mí gan lé wa bàbá ìyá ń jẹ gbogbo wa lápapọ̀ ni ṣeré ara dáàdì mi kò yá mọ̀mísí gan alára wọn gan kò nǹkan gbóhùn kan ò balance everything ti dojúrú bàbá ọ̀rọ̀ mi ò yé yín ṣeré ẹwọ mi rí ẹwọ mi mi ò dára mọ́ mo dẹ̀ need mo need láti wà òkè bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ bàbá. ó jẹ́ sọ̀rọ̀ dáadáa ni torí àìlè sọ̀rọ̀ dàsáká ló mú bàbá àjẹ̀bù sọ pé bí tán bá fi jù sí ibẹ̀ ni kán máa gún kí bàbá àjẹ̀bù tó mú jù sẹ́nu kí àwọn ẹ̀ tó ṣe kí ni kó tó gún lẹ́nu ó ṣe ládà dáńsìn ni ó fẹ́ dolówó ó fẹ́ máa gáwó ó fẹ́ máa gápá ó fẹ́ wọṣọ tó ní stash ó ti yé mi ó kéré nú ayé ṣáà ti rí bí mo ṣe wà yìí ń ṣiṣẹ́ tó wọ́n ti ń wọ táì ń bẹ́ o. èmi kò like táì ṣó ti yí ẹ ọba ni àjàgbàlà wa o sọ̀rọ̀ mi yí ẹ ó dẹ̀ mọ̀ pé ó jì lèmi èmi ti wà lábà àwọn ọmọ mi nígboro àwọn náà ń dẹmu káàkiri fáwa tó ń múri sanwó àlejò ti yé màá fi ẹ sábẹ́ kan nù tá a máa nọ́ọ̀tọ̀ ẹ̀ ṣó ti yé a máa pẹ́ bá a ṣe ń ṣe bá a ṣe ń ṣe ayé ìṣọ́tù táwọn yìí tó sì ta dẹ̀ mú pàṣẹ padà wà fún aláyé ní kọ́nà ṣó ti yé o ti yí ẹ nǹkan tí màá ṣe fún mo fẹ́ test yẹ mo fẹ́ mọ̀ bá kinní ẹ jáìlì èkó ló lẹ́ẹ̀kan náà. bàbá kinní ya ó ti máa le jù. wá ṣé kí ṣe pọ́n ṣí kí ló ṣe ẹnu tó fẹ́ máa fi mi pa ní búburú gan bó máa lọ́ba bá lẹ́yìn máa kúlẹ̀ dé wọn. mo ti ń ja bàbá mo ti ń ja bàbá ikú kẹ. àbí fọ́mátì ni ẹni. ọlọ́mọ jẹ ẹ jẹ́ kí n no mi ò mi ò. kò tí ì mọ̀ra ìwọ́n tó ṣe máa mú kí mẹ́rin márùn-ún lójúmọ́ àga rẹ̀ ojú lásán ṣe yàwó eré sórí ẹnu kìnìún kọ́ ló wà mọ́ báyìí sórí inú kìnìún gangan ibẹ̀ ló ń gbé. bẹ́ẹ̀ sà ah. ó kú ó kú ó kú nìbọn ro àwọn wálé arúgbó lọ́fẹ̀ẹ́. bàbá kí ló dé tó tẹ́wọ́ṣẹ́ bọ ni gbà lọ́wọ́ mi tó bá dé mọ ibi tó máa kíbọ̀ kó kíbọ̀ ó mú transformer nìyẹn gbéná gorí ẹ̀. aláyé ó ṣàárọ̀. bẹ́ẹ̀ ni sá. màá di ẹ jáde wájú mi o. mo ti ń fà á. ìwọ́n tó ti máa máa gbé bo ní Islam ẹ̀dọ́gbọ̀n mo kí ẹ ní o ti yẹ o ti dára wa náà nìyẹn mo kàn fẹ́ test ẹ mo fẹ́ test bọ́kàn ẹ ṣe kí tó kálù lọ gbà ni wọ́n máa gé ẹ bí Samuel Doe ni wọ́n á pín ẹ káàkiri gbogbo sọ̀rọ̀ ibi tá a wà yìí. mo ti gbà ṣé kí n mú gbogbo ẹ. o ti là àtòmọ̀ra àtòmọ̀ra òun náà ti ṣọkàn nìyẹn o ti dákì nìyẹn ẹ̀ẹ́n níwọ̀n ọ̀gbà tó ti rẹ́dì láti máa ṣe bá ṣe ń ṣe o ti mọ wọ́wẹ̀ o ti bá gbàjẹ́ o ti là ah, o ti là o ti là. bàbá landlord mo fi ọlọ́run bẹ̀rẹ̀ mo mọ̀ pé kò sí nǹkan tí mo lè sọ tí ẹ lè gbọ́rọ̀ sí mi lẹ́nu mọ́ àti bínú sí mi púpọ̀ lórí owó ilé tí mi ì rí sọ yìí ìdí nìyí tí mo fi mú ìyàwó mi wá pé kí ó jọ kó wá bá mi bẹ̀yìn kẹjọ nítorí tọlọ́run ẹjọ sà ẹjọ ẹjọ ẹ fún wa ní chance díẹ̀ à sanwó yẹn ẹjọ nítorí tọlọ́run. baba landlord mo fọlọ́run bẹ̀yìn. mo máa pupa ẹ ti jẹ. ẹ jẹun wà báyìí mo wà òkè báyìí. níṣẹ́ lọ wá tó fẹ́ kò tó bá mi tó yín dìde ní alẹ́ dìde. mo fọlọ́run bẹ̀yìn ṣẹ́rí ọkọ mi torí ẹ̀ ni ò fi gbélé mọ́ tó fi ń travel káàkiri gbogbo bí tó fojú sí owó ò jáde láti ibẹ̀ àwa ń bẹ̀ yín wípé kẹ́ fún wa di ìparí oṣù yìí ìparí oṣù yìí lágbára ọlọ́run á sanwó yín á sanwó yín lágbára ọlọ́run ọlọ́run wà lórí ìtẹ́ ẹ̀. àmọ́ kó bá ṣe é dìgúnlẹ̀ ló jẹ́ máa bẹ̀rẹ̀ máa ní pé ń gbó ní ẹ̀mú Paul náà wà tó náà wà sọ ti ìparí oṣù tiẹ̀ kí Paul bá ti wá tán ó sì tún ìbá parí kíkúnlé náà wá tó ìbá fẹsẹ̀ wà náà wá àbí. wọ́n mọ̀kùnrin tí a fowó rán mi sí ọ látòdì ọ̀run fìjíṣẹ́ ni kó ló dé tẹ́fọ́ wọ́n lọ́mọ fìyà jẹ mí lórí nǹkan mi tí mo gbé ń gbà rẹ̀ àtìgbà tó ti wọnú ayé mi wá ló ti bẹ̀rẹ̀ sí dọ̀rọ̀ ayé mi lọ ọjọ́ ẹ̀wọ̀n ní ọdún méjì wọ́n á ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ láti fi hàn ti bí mi n mu omi náà rárí pure water mi ò mú rí bottle water mo mu ìgbà ní ìsìn mo ti bá yé mi jẹ́ débi pé mo wá ń já pure water mo ń já sínú ike káyé má bàa màṣírí mi káyé má bàa màṣírí mi ngbà tó ọkọ wọlé inú mi dùn àmọ́ ngbà tó wá jókòó tó dàbí ẹni tó dìbò tí ò wọlé ìbẹ̀lẹ̀ ìbànújẹ́ kọ́ ti wá wọlé bá mi ṣé ní ìsìn tó wá ní kí ìyàwó rẹ máa wá ṣe ògbìn fọ̀ lórí gbèsè tó wàá fi bíráìbù mi ni. ọwọ́ abámisọ̀ kẹjọ da ọwọ́ pọ̀ kẹfì báyé mi jẹ. ó ní kí ká lè wá bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí ẹbí ni. ẹ ti ẹ̀dùn ná bẹ́ẹ̀ ṣe ń sùn nílé ìdẹ̀sìn jí ọkàn yín sì ń balẹ̀. àwa wí náà ìyàwó ẹ̀ sọ wípé gbogbo obì fojú sí ọ̀nà ọgbà bẹ̀. o sójú lè yẹn fi ka owó síbi bí ọba náwó sí tó kó nǹkan bẹ̀ ló mójú lọ bẹ̀ tó fi àfọwọ́ kó sójú wọn fi kówó. ẹ má rò wá pé ah ẹ má rò wá pé kò sí tọ́lọ́hún lè ṣe táyì bá ń bẹ̀rẹ̀ tí kúkú wà. kí ló dé dẹ́pọ̀ wù ẹni ìyá ti máa yín lẹ́nu náà tó pa tìyàwó yín kò sí tọ́lọ́hún lè ṣe àbáyé nǹkan tọ́lọ́hún lè ṣe tí ò ní ṣe ṣé wàá dó kẹfì báyé mi jẹ́ ni ṣé ilẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run fún mi ni mi àtọ́ ọlọ́run kúrò sí mọ́ mọ́ ìwọ ọlọ́run jù yín lọ ṣé jésù èso ọmọ ọlọ́run ni ṣé wọ́n lè lajúlẹ̀ kí wọ́n máa ká pọ́ọ̀lù léṣo lọ́wọ́ kó o sì máa wòran ṣé ọlọ́run tó sì rà wòran tẹ́ fi fọ́ ìṣe bá èkúnlẹ̀ ìwéréwò náà kó ṣe é o ní bàtẹ́ bàbá yé mi jẹ́ tán yẹ́yẹ́ ni ẹ wá wọlé ẹ tún wá wọlé ẹ wá jókòó bí èèyàn gidi bókò ní ọba tiẹ̀ e ní wéjì ewé wéjì tiẹ̀ e e lórí àga mi ẹ tún bá nǹkan tó ti dá jẹ́ ṣé ẹ fẹ́ kó lóun mú yín ni se ẹ fẹ́ kó lóun kó lóun fún iná patrician party fitted ni ẹ ta ni bá kú do lójoojú ní bọ́ fẹ́ wọ́wọ́ fún mi ẹ tí ọba ti àríbi owó owó kankan mọ́ á ah, bọ́kọ yóò bàtí níbi kíndìnrín ti oníbèsè tó yóò gbé wọn ò lè lọ ta kíndìnrín ẹ̀kan ni kẹ́ẹ̀fì san wọlé mi ẹ wá wí dáìbọ̀ ẹ dúdú jẹjẹ wọlé fẹ́ máa pọ́ sí mi ọmọ á ah, má wọ̀rí ifá àyà rẹ ti kún báyìí o tí ẹ bá fún mi ní owó mi báyìí á ah, tí bá fẹ́ ru ẹ̀ dáta. dáńdádì ara lè yọ dàbí èmi ni kò tó yẹn èmi ni kò tó yẹn àbí. títẹ̀rí ìgbà tí ẹgbẹ́ bọ́lá fún yín lápàdé ṣà ní. bàbá bọ́lá ah, ah. fún yín lápàdé ṣà ní. bàbá pọ́ọ̀lù àwọn òkúnlẹ̀. tẹ̀lé bọ́lá fún yín lápàdé ṣà ní. tó bá lè ń lè ibo ló fẹ́ lọ. Ah, wọ́n wọ́n lè lọ́ máa sunú transform àti lọ́kàn mi tẹ́lẹ̀ lè bẹ̀rẹ̀ pàdé yóò pàdé mi. ṣé lóòótọ́ ni pé òun fẹ́ bàbá pọ̀? bàbá pọ̀ kí ló wà lára bàbá pọ̀ tí mo fẹ́ fẹ́ ṣé kò rò fún ẹ̀wà yẹn? atọ́kọ àtìyàwó kò sí èyí tó gbé kankan. irọ́ irọ́ ògbà point. kò fẹ́ bàbá Paul tó ṣe common sense ti gan kò yẹ kó sọ fún yín pé mi ò lè fẹ́ rí bàbá Paul wọn. ó parọ́ mọ́ra ẹ̀ ó dẹ̀ tún sọ pé ṣé common sense ni. bí wọ́n rí i pé ìyàwó ẹ̀ yẹn àti yín ti máa ń brag jù àsìv ọkọ ẹ̀ nìkan lọ́lọ́ọ̀dáyé fún so I need to put them in their place. put them in their place ló padú rọ́bẹ̀ yẹn mọ́ra ẹ̀. ah wọ́n máa ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa o. wo nǹkan tí mo fẹ́ ṣe mo ti ṣe yẹn. ah. There's something important fúnmọ̀ yẹn tún wá fi rẹ̀ ṣe sí i orí bí bàbá yẹn ṣe wọ ìyàpọ̀nlẹ̀ ni. ẹ̀sìn tó tọ́ sí ló ti ṣe yẹn tó ṣe wo ọmọ bàbá láńlọ́ọ̀dù tẹ́lẹ̀ ni wípé wọn ò fi aṣọ ju ẹnu wọn kò sí ọ̀rọ̀ tí wọn lè sọ síta wọn láṣìírí tó ah, gbogbo eléèlé mi ti mọ̀ tẹ́lẹ̀. really so ọmọ gbogbo ilé tẹ́lẹ̀ ò dẹ̀ sọ fún mi. ẹ̀ṣọ́ ti jọ ṣé lè jọ bàbá láńlọ́ọ̀dù sí ẹnu òòlù gbébì àbí ah. ṣé solomon ṣẹwà ó ti lóyún àbí kí ló sọ. Ah. ọmọ kékeré ààrẹ tó tẹ̀ jẹ́ pé bá ṣe máa lọ yunifásitì la ṣì ń sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà tí ẹ̀dẹ̀ ṣì sọ̀rọ̀ ní ìjẹta ò sọ gbogbo eléyìí fún mi báwo ló yẹ ṣe ṣó tí wàá sọ fún mọ́mí àti dáàdì báyìí. ẹ ẹnu òun fẹ́ fi sọ fún wọn pé mo lóyún. ìwọ mọ̀ bẹ́ẹ̀ ló lọ lóyún so bí mo ṣe máa sọ fún ẹ pé ká lọ kàwé tó máa ní ìwọ níbi tó ti fẹ́ kàwé sọ́dọ̀ ló máa gbà lọ nǹkan tí màá sọ fẹ́ ni pé wàá sọ fún mọ́mí àti dáàdì náà ni torí kò sí nǹkan tó fẹ́ ṣe. Ah, bàbá paul ah, bó o ní nǹkan àjí ah, rárá bí o ti ń jáde. bẹ́ẹ̀ ni sà ẹ mọ̀ àárọ̀ monday la wà yìí mo fẹ́ lọ hustle kémi náà lè rí change díẹ̀ mú wálé. dákun wá bá ń wo kínní ẹnìkan send messages kan sí mi bí lárúbáwá ló ti ẹ̀kọ́ ni bí chinese ni kò tiẹ̀ yìí mi wá ní intec translation. ẹ wo ẹ bàbá ẹ jẹ́ kí n dé èmi ń kánjú lọ ni wọ́n sáré pè mí sìn ni. ah báńtẹ̀ nísìnyí ọ̀rọ̀ gidi lẹ́ni fẹ́ bá mi sọ. káwọn máa pè é. Ah, o ṣeun o ṣe mo dúpẹ́. ẹ jẹ́ ẹ jẹ́ kí sáré bá yín ṣe mò gidi ni o. àwọn máa jókòó lé. àwọn máa gbé fóònù yín fáwọn ọmọ wọn bá yín máa pápá pẹ̀lú ẹ̀ ẹ mú wa. kí ni mú wa mo rò kó rí ẹ burú ah. orí ẹ ó burú lọ́rùn ẹ bí egun ti ń lé wèrè ah. mo rò pé ọ̀ya wèrè ń gbé fóònù mi fún gbèsè àárọ̀ àná bó ṣe sá lọ́nu bẹ́ẹ̀ ìjẹta náà bó ṣe sá lọ́nu àbí o rò pé ọgbọ́n lójú ara ẹ torí ẹ mo fi jí mo fi dúró kàtà ẹ ń fọnu yóò bá gbà lọ lónìí yóò sì jẹ́ mi àtẹ obi tọ́wá nǹkan níbi lọ kọ́ ọ̀nà nǹkan òpè ya pọ́ọ̀lù tó o bá sí ń lé kó mi yóò dábàá ibi tí yóò bá ti lọ bọ́ ìyàwó wa pópó òun bí láì fún mi lówó ní ìlú tó lè sọ. ẹ má ṣe báyìí bàbá ní jẹ́ kí n dé mi ń kọ́jú náà sáré pè mí. ọ̀gbẹ́ni fún mi lówó dèmi jàre. abala lọdẹ ní sùn. tó o de o sọ̀rọ̀ lẹ́rìí ọkàn ni mo tún lékun àti kí mi pé kú ìnáwó ó ní ọlá ẹ̀yìn sì fún kó wọlé yín o sì á lè sùn bẹ́ẹ̀ o sì ń jí. rẹ ìjọ ẹ jẹ́ kí n dé. ọ̀gbẹ́ni fún mi ní owó mo ti sọ fún ẹ. fún mi ní owó. wọ́n bọ́ ti bá mi lójú. wọ́n bọ́ ti bá mi lẹ́sẹ̀ lójú. ìfọkànyìn o.

reason tí mo fi pè yín ni wípé ẹ̀yin lẹ jẹ́ ọkùnrin nínú ẹ̀yin ọmọ mi and furthermore ẹ̀ ń ṣọmọdé mọ́ ẹ̀yin náà ti ń dàgbà after all ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí tẹ́ ẹ̀ bá ti ẹ̀ rí ẹ máa ń rí bí mọ́mí ṣe máa ń wà láàmì tí wọ́n máa bá mi jà láàárọ̀ bá mi jà lọ́sàn-án bá mi jà lálẹ́ lórí kíni lórí wípé kò sówó lọ́wọ́ mi. owó oúnjẹ mi ò rí mú sílẹ̀ owó ilé mi ò rí san tí wọ́n bá béèrè owó kéékèèké kan mi ò rí mú sílẹ̀ and kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o nígbà tí mo wà ní service kò sí nǹkan tí a ní ìdówó fún nínú ilé tí mi ò ní mú sílẹ̀ in fact èmi mo dá màmá yín lókòwò kò dẹ̀ sí tó bá ti ní ẹ sanwó iléèwé èmi ni máa ń sanwó iléèwé gbogbo yín kó tó di pé wàhálà ṣẹlẹ̀ ń bi iṣẹ́ wa tán kó bá mi ń gbà yẹn tí mi ò ríṣẹ́ mọ́ látìgbà tí ò ti ṣiṣẹ́ ṣáà ni wàhálà ti bẹ̀rẹ̀ wàhálà yẹn pọ̀ o mo rò pé ẹ̀yin náà máa ń rí díẹ̀ ń bẹ o ṣé kí n sòótọ́ fún yín tí ò bá jẹ́ èèyàn ọmọ mi tí ẹ máa ń bá mi dámọ̀ràn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni tó bá jẹ́ bí màmá ń ṣe máa ń wàhálà mi ni ọlọ́run wàhálà wo màá ti pokùnso dádì um, well ó yé wa ah. ó yé wa ṣe ibi tẹ́ ẹ̀ sọ dé gan-an ó yé wa kọjá àmọ́ màá um, èmi personally mo credit strength yín I envy your strength dádì mm-hmm. àmọ́ mo kàn máa rọ̀ yín náà ni pé ẹ jọ̀ọ́ kẹ́kàn túbọ̀ tún strong kẹ́ strong fún gbogbo wa mm-hmm. eh, because dádì ṣe rí kò sí èèyàn tí ó máa rí wípé ẹni ruwa ìtálẹ̀ lówó ó dẹ̀ kàn ṣe rí báyìí dájúdájú a mọ̀ pé kò lè máa rí báyìí lọ gbogbo àwọn ọmọ tẹ́ bí yìí ọlọ́run fàánú yín sí wa lọ́kàn a dẹ̀ máa dín àmàdìgbà mọ́ yín lọ́wọ́ ṣe gbogbo nǹkan tó wù yín láti ṣe fúnra yín tẹ̀ rí ṣe é sìn agbára ọlọ́run a máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín so mi ò fẹ́ kẹ́ máa rò lọ síbi pé ẹ ọ̀rọ̀ dọ́kan yín ẹ fẹ́ kokùn sí ẹ fẹ́ kùn dáàdì náà. wo ò ṣe ó sọ̀rọ̀ bí àgbàlagbà gbogbo yín lè máa dàgbà lágbára ọlọ́run ní ojú ẹ̀mí èmi pẹ̀lú ìyá yín báyìí ẹ̀ ṣoríire ẹ gbé nǹkan ayọ̀ṣẹ́ máa jù wá lọ lágbára ọlọ́run now that by the way ìdí tí mo fi pè yín gangan ni wípé mo fẹ́ kẹ́ ṣe ráyín lọ́kàn kẹ́ ṣe ráyín ní òṣùṣù ọ̀rọ̀ um nínú Bíbélì wọ́n ní ní ìgbà kan ẹ̀yin yóò rí mi ìgbà kan ẹ̀yin kì yóò rí mi mọ́ kì í ṣe ti ikú kì í ṣe tààrùn mo fẹ́ wáṣẹ́ lọ sẹ́kọ̀ọ́ mo ti bá ọ̀rẹ́ mi kan discuss lórí fóònù ó ní tí n bá lè wá sẹ́kọ̀ọ́ tí mo bá lè ṣiṣẹ́ kárakára láàrin oṣù méjì àwọn ní gbogbo nǹkan á yí padà sí dáadáa bẹ́ẹ̀ ni olówó adé sí mi lọ́wọ́ màá wà ókè. ẹ dáàdi irú iṣẹ́ wo lè fẹ́ wá lọ sẹ́kọ̀ọ́ pẹ̀lú health yẹn ẹ̀jẹ̀ ti wo èjì ṣe. ìwọ gbàgbé ọ̀rọ̀ health kì í ṣe health <coughs> ṣé nítorí ọ̀rọ̀ mòwúkọ́ mi ṣe kí nìyẹn ẹ fi yẹn sílẹ̀ ẹ dẹ̀ gbàgbé pé èèyàn kan dàgbà èèyàn kan dàgbà ó ti sọ ọ̀rẹ́ mi ẹ jẹ́ kí n understand wípé tí n bá ti lè dẹ́kọ̀ àìdá mo jẹ́ ọmọdé o àbí o jágbàlagbà o tí n bá ti lè ṣiṣẹ́ kárakára láàrin oṣù méjì máa wà ókè ẹ gbàgbé ọ̀rọ̀ pé mo dàgbà bí mi dàgbà ṣé bí mo ṣe wà yìí ṣé ẹ̀yin láìkẹ̀ báyìí ni kí ayé máa sọ̀rọ̀ sí mi lójoojúmọ́ <coughs> sorry for this sir. truth be said èmi ò rò pé mi fault idea because a ò lè the same thing the same method ká expect different result so kò kò sorry sir. <coughs> ah dadi lọ́bọ̀ gbógun wa lọ́bọ̀ gbógun wa dadi eh? sorry dadi sorry ẹni sòrò ah, tètè now, ah ìkúnlẹ̀. tẹ́ ẹ̀ ń lọ. ń tẹ́lẹ̀ fẹ́ lọ ṣe ń bẹ̀ ní kẹ́ ẹ lọ ṣe o kì í ṣọ̀rọ̀ obìnrin ló kàn o ṣàánú mi ṣàánú àwọn ọmọ tó kó sí mi láyà o torí ọlọ́run ń bẹ̀ mi. ṣo tún gbọ́ nǹkan tí ìyá ẹ̀ tó ń sọ sí. arúgbó ń lọ sọ́run ẹni ẹni ẹni rọ́jú lọ sọ́run ẹni kó kó kó kó kílé ṣé ọ̀rọ̀ obìnrin ló tún kàn sí ni ṣé mi mọ nǹkan tó ń pùsì mi kúrò níbàyìí ni ṣòro pé wù mí kémi náà lọ kí n lọ máa hàn zù wà níbi fámìlì mi àwọn sọ̀rọ̀ obìnrin bó ṣe máa ń sọ tó máa ń sọ dìjà náà nìyẹn. Mm-hmm. bínú má bínú ọ̀dà má bínú torí òun pẹ́ bínú lè fẹ́ kájà má bínú tòlọ́ ọlọ́run kúkú ṣu ẹ̀ lọ aṣọ ẹ̀ gbogbo ohun tó ń wá ọlọ́run á fún ẹ̀ ọ̀nà á lágbára ọlọ́run ìwọ náà tó ń sin bàbá ẹ lọ tó bá ti débẹ̀ tó bá ti mọ́ kàdà báyìí kó má bọ̀ nílé ni o má pẹ́ o má kúkú ọlọ́run tó My smiles faded away. Oh peace and not If you are a governor, govern us well. If you are a leader, lead us well. If you are a teacher, teach us well. And if you are religious, make me believe. àbúrò ẹ̀jẹ̀ aláyé ni olówó rẹ̀. àbúrò ẹ̀jẹ̀ àjàre. ẹ kí làbúrò mi ṣe ṣé máa kàn sọ tó kí ló ṣẹlẹ̀. ṣé wọ́n rè lélẹ́yìn àbúrò ẹ̀ tó lọ tó lọ fábùrò tèmi lóyún ṣé kò mọ̀ mú e jẹ́ ni. àbúrò ẹ̀ ń lọ alẹ́ ni ẹ̀gbọ́n wá ṣe sànkú àtọ́jà fẹ́ kọ́ fẹ́ parapọ̀ bá yẹ ẹ̀ ẹ wo bímọ bó dìde o tó bá dìde ní ọtí ìfọwọ́ kan ẹ ẹ kò jẹ́ kí n tó ìyá wèrè. wọ́n bá lọ kàn. tó bá bá dìde o. wọ́n kájọ lọ. tó ó pé bí wọ́n ṣe ń lọ sẹ́wọ̀n náà nìyẹn lọ́mọ tó yẹ pé jẹ́jẹ́ ló máa ń lọ tí òun dá sẹ́nì ayé mi ò pé lòun mo bá wọn bí mélòó mo bá wọn bí o. <laughs> ṣe rí olóore kankan kò ní wà nípò kàlàyé kò sì sí bí olóore kan ó ṣe fẹ́ jèsì kòtò tí mọ̀nàmọ́ náà lè ṣiṣẹ́ nígbà tí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún un. wọn ò dẹ̀ tún ní kọ́ pa àbí ṣe bí wà láyé. wọn à ní kọ́ pa àwọn ọ̀lọ́kàn nìkan lọ. wọn ti pa. wọ́n mi pọ̀ ẹni sùúrù láti gbàlẹ̀ ti dàdúgbò àmọ́ yóò kí n ṣe oníjàgídíjàgàn lágbára ọlọ́run ọlọ́run àkòyọ lágbára ọlọ́run. ẹ wò gbogbo àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́ èmi máa bọ́ fọ̀ máa bá yín fọ̀ bọ́ epo gbogbo ẹ̀ jáde máa bá yín gbálẹ̀ ṣé ẹ ti gbọ́. ẹ̀wọ̀n máa la pé kí máa ń ṣe ìlú ìbò lọmọ yìí lọ ẹ̀wọ̀n máa ló ń lọ yìí. Ah. Ah, mi ló mo bí. òun dẹ̀ ti sọ fún bàbá bá yín ṣe àwọn iṣẹ́ pẹ́rẹ́pẹ́tẹ́ fún òun tí ì ṣe lọ́wọ́. ibi àgbélébù. nǹkan tó ń tra sọ fún mi ò ní ọkọ̀ ṣe pẹ̀lú ìjọ I swear to God, sir. Me ò fair, sir. See, even the den don't mess with me. Anybody to bá mess with me, man ń ṣọ́ Hey, o. sir. Ṣé mi mọ nǹkan tí mo tún lè fi convince yín, sir. Ṣé me ati àti girl yìí, we are just friends. Platonic friendship and that's all, sir. Ah, ah, ah, fẹ́ra, sir. Okay. So, ọdẹ ló pè mí Ah, Sorry, to ba ti lo three more years nínú ọgbà yìí tó graduate eh? ló máa tó understand pé obìnrin kan ló wá wá ìwé ló wá kà ó máa understand. ẹ jọ sáà ẹ jọ ẹ wo sáà Ọlọ́run mo fi bẹ̀yìn sáà ṣe rí mo lè pe ọmọ yìí wá kẹbí léèrè sá kò sí nǹkan kan láàrin òun gan fúnra ẹ máa sọ fún yín sá. ní obìnrin tí mo ti ń lé láti ọdún ló kàn rò bí o kàn lè wá from nowhere ẹ o fẹ́ wá gbà bẹ́ẹ̀ just like that. sir please see my, my scholarship is ending this session sir please. babaláwo ẹ jọ̀ọ́ àtìgbà tọkọ mi ti travel kò tí ẹ wẹ yín wá wò kò pè kò ṣe kankan àgbúrò ẹ gàrí làwọn ọmọ yẹn kàn ń wà mú láti jẹta ṣé ká tún wá wa gàrí mu lénìí yẹn ló gbé mi wá sọ́dọ̀ yín ẹ kí ló fẹ́ kí n ṣe fún ẹ gangan. anything tẹ bá rí ẹ fún mi kí màtá ọmọ fi jẹun ìjọ ìṣàlùmí. wọ́n ló ń ṣe rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ tí mò ń bẹ̀ sọ láti ṣe tó o bá ti gbọ́ kí ló wà ń bẹ̀ tí o ti bẹ̀ kúrò mẹ́ ẹ̀yìn mélòó ọmọ ẹ̀mẹ́ta àti wọ̀ ṣé wàá bọ yín tì ní owó tí mo kó lẹ́sẹ̀ nísìn mo ń wò bí mo ṣe fẹ́ ṣe fàájì lónìí ni kí ni tó wà ń bẹ̀ tí o ti bẹ̀. ẹ wo baba landlord ṣe rí kì í ṣe gbogbo yẹn ni problem tèmi o àti fẹ́yìn kọ́ ni problem mi o ṣùgbọ́n a kì í yan àlè níran tí mo ti wá a yan àlè lọ́dọ̀ mi a ní kí n tiẹ̀ jẹun owó lẹ́kún sẹ́sẹ̀ tẹ̀ fún mi. ìyá paul ọjà bọ́ fọ ọmọ làbáǹsì níjọ́ kan náà ni ọjà bọ́ tí ó fọ rò pé wọn tó wà lẹ́wọ̀n yẹn nìran wọn lọ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ ni orí ẹnìkan náà ni ó ti bẹrẹ onílé àlè níran yín sọ ayé rẹ ọmọ bíi nísìn àwọn apò nǹkan tí mò ń sọ fún ẹ owó jẹ ó lè dànù màá tún ní kí wà tán máa gbé lókè ti kú. nínú owó tẹ kó sẹ́sẹ̀ yìí ẹ tẹ fún mi five hundred ẹ jẹ́ kọ́kọ́ lọ jẹun ṣebí inú tó bá yọ ló máa tẹ̀ rántí pé èèyàn kan fẹ́ fẹ́ òun ẹ tẹ jẹ́ ǹjẹ́ má jẹ́ kí n kú báyìí ẹ jọ. five hundred. five hundred tó mi ń ṣe bẹ́ẹ̀ tí bá ra gúre fifty naira tí mo ra edé sí ó ti tó mi tí mo dẹ̀ rábọ̀ gàrí. Ah. ó ti mọ plan ò sí plan five hundred lè ṣe bẹ́ẹ̀ kí ni ìṣe ọmọbìnrin ọjọ́ má fi ìyà jẹ rẹ̀ kó gbọ́ nǹkan tí mò ń bẹ̀rẹ̀ sọ nísìnyí wọn tọ́ pọ́pọ́ orí ọ̀wọ̀ ẹ̀yìn rẹ̀ tó nǹkan lẹ́yìn ara ẹ̀mí tó wà tó bá tiẹ̀ sì wà láyé yóò yàn sẹ́yìn sọ pé nìkan wọn náà wà àti ìbánu ọdún mẹ́rin sọ kí ni èmi mo nílé mi bá àti náà nìkan bá sọ̀rọ̀ òun fún àwọn kò bọ́ta. ni tó wà bẹ́sẹ̀ ah, ó fún ọmọ lọ́mú rí ni ẹ ìyá Paul táwọn èrè òmùmú rí abówó ṣe padà ẹ ti mọ sọ fún un ẹ tí mi ò mọ̀ rí gan pé bó ń bára kan mo fún lówó ń jò ní ó sì dákú ńgbà tó ti padà ń bí léèrè ó lóun rí one thousand láyé òun ó tọ́ ni ó ń bára àwọn èèyàn fún bára lówó gidi owó ẹni sì máa ẹni ṣe sùúrù má pọ̀ lọ́sẹ̀ rẹ̀ ọ̀dà rẹ̀ ilé ilé ẹ̀ mò ń bẹ̀. ibùlẹ̀ wa kó o sí ibùlẹ̀ babaláńlọ́dẹ fún mi lówó ẹ ṣàánú mi ah, ẹ bẹ̀rù ọlọ́run ẹ ṣàánú mi. ebi faranda náà kí ni wà ń gbọ́dọ̀ ní wọ inú bẹ́ẹ̀dúrúmù ẹ̀gán náà tẹ̀lé mo fọkànṣẹ́ mi fọkàn bọ́ọ̀lù ṣe rí mo ní o fọkànṣẹ́ mi ẹsẹ̀ mi ẹ̀dá wa mú wọn láwọn sọ́ọ̀fẹ́ sọ́ọ̀fẹ́ ni fẹnumú fẹnumú fẹnu mú kó rọ̀rọ̀ tí mo sọ fún ọ wọ́n ti bọ́dí ọmọ rọ́ọ̀sì ọ̀hún pé ara èèyàn náà bíi páìpù omi ni tómi ọba babẹ̀ kọjá yóò dógùn ọmọ nǹkan mú bó ṣe ra mú kò tó ẹ̀jẹ̀ ọkàn jíà. Ah. ṣé o ògùn fetán. Mm má rọra má rọra o hmm. lè rí nǹkan kan. ẹ jẹ́ pé tá a bá ti rírú a ti jẹun lè wà ní. ayọ̀ ẹ máa ń jẹ tùkùtùkù. èmi yẹ tùkùtù. àwọn ọjà kéékèèké ní a máa lé mú lẹ́yìn ìyá wọn báyìí ní a máa jẹ hmm. tìfún tìfún. ṣé a rí yẹn jẹ. bóyá a ń gbádùn. Ah, ẹ kú tọ́jú mi. ẹ ẹ rí nǹkan kan ó yàn wò. ó lọ́mọ jẹ níjà. ó lọ yìí tó. iye ń ṣe mi ọbẹ̀. káyọ̀ ìgbà kan nísìn. Hmm. ara ògùn fi ojú yìí. màá ní wọ́n tó mọ́lẹ̀ jẹ tán wọ́n lọ gbé fún sọ yòókù mọ́lẹ̀. bàbá fẹ́ jẹ apá. bàbá Paul fi yà jẹ mí. lórí ah. hmm. àkọọ́lẹ̀ bàbá Paul hmm. wọ́n lọ tètè jára rẹ̀. à ń pẹ́ àwọn ìyá kan bẹ tó jẹ pé fọ́ ló kọ̀ ọ̀hún ẹrú ń bọ̀ bá délé ayé ẹ̀rọ ò sì pé wá tó fi tẹ̀lé nu hmm. dẹ́hùn dẹ́hùn pa dẹ́hùn hmm. èmi n bá fẹ́ pààyàn gan mo lè fún ilé pààyàn táwọn jẹun mo fẹ́ fi gbẹ̀mí ẹ̀nu. o tún ti bẹ̀rẹ̀ kó máa play game tó bá yẹ wàá máa complain kò nílò bàjẹ́ bàjẹ́ máa tètè bàjẹ́ kò sí gbà tí bàjẹ́ ò ní tètè bàjẹ́. báwo nìyẹn ṣe wá jẹ́ problem jọ ṣé wọ ló ní fóònù àbí wọ ló ṣe candy crush ẹ má dùn ẹ ṣe máa ń fẹrù ẹlẹ́rù sórí ni. ṣé ìwà náà ṣe ti rí nǹkan sí. ẹ wo ẹ fún mi ẹja rẹ. ìyá pọlù ọ̀n pé nísìnyí àpò ti gbà tipẹ́tipẹ́ ni wòye ìbánúdọ̀bà ti gbà. Hmm? ẹ a lè ti jà kálá ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ a lè ti jà. Ah, gọ̀tún tó fẹ́ fàjà lè jà mo kówó lẹ̀ báyìí ìwọ náà dúró rí báyìí tó fẹ́ fàjà kọlọ ma ti jẹ kí sáà lè di nǹkan ìtọ́jú tó dé máa mú òkè òkè lèmi ṣàfẹ́ máa wà náà ah. dúpẹ́ fọlọ́run. ẹ mo sì fẹ́ wà sálẹ̀ náà kí n wà sálẹ̀ tó wà lókè. ìsọkúsọ yín ti pọ̀ jù wàhálà yín pọ̀. Eh, ìsọkúdò tiẹ̀ náà pọ̀. ìṣèkúṣe àgbàyà ní ọlọ́run. Ah, ó wẹ̀ wọ́n sí rọ̀ tó mọ̀ wípé ah, ọlọ́run tóbi lọ́ba o wò wá tí mo mọ̀ kó pọ̀ fáìn torí tó wù mí ni ọ̀ fáìn rárá gbára àwọ̀ rẹ̀ sì wà jẹ́ jáde ni àwò sí mo rò pò sí ṣé tó bá ń wẹ̀ kì í sí kù hmm. ìyá ọ̀dà lára hmm. ọ̀tá mi jìyà ah. Ah, hmm. ìgbà míì ẹ̀ẹ̀kan ni màá jẹun lójúmọ́. tó bá tẹ̀ tán adé oúnjẹ gidi tó láwọn ará lè sọ fún mi wọ́n lọ mọ fọ́ọ̀kọ̀ mu wọ́n á tún nílò ẹ̀kọ́ wọ́n lẹ́kọ̀ọ́ ń pépà tí wọn fi wé pọ́n sọ pé èyí tó máa mu jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú tọ́jú mi. bájú máa tọ́jú ẹ̀ báyìí ti pẹ́ ọmọ pé téèyàn bá wà láyé tó bá kú ninety years tó bá lọ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá hmm. tí wọ́n máa kọ ninety sára kìíní òkúta ẹ máa sì kọ́ ni o etí ilẹ̀ ẹ̀kọ́ tó lọ́wọ́ lọ́wọ́ láàrin ọdún mẹ́wàá hmm. bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ wà tó wà sáàlẹ̀ ah, wọ́n ti ẹ̀sọ́ ńjọ́ kan wọ́n ní pé ńjọ́ kan lọ sá fóòmù pé ibi fóòmù báyìí pé kò tiẹ̀ jọ pé yẹn ń sòrè mo ní kí ah, ó ti fúyẹ́ yẹn kàn wọ́n bọ́dí ẹ pé olómi láàánì ẹdùnwé la. láti mú dẹ ti pọ́ọ̀tì ẹ̀ sókè báyìí mm. ah, ọlọ́run jẹ́ pẹ́ bẹ́ẹ̀. ìrẹ̀ ń wo awọ ara rẹ̀ ó dàbí lastly yàlélẹ̀ tó ti tẹ́lẹ̀ yẹn kúrúkúrú lórí. ìkúlẹ̀ o. Ah, ah, irọ́ ni o compassion. Ọ̀fọ̀nà. Lọ́pọ̀gbọ̀. Irọ́ ni compassion. Ọ̀fọ̀nà ọ̀yẹ̀dẹ̀ wá dé. Àpò tí a ṣe tó nìyẹn. Ìgbà mélòó ni? Ẹ wá wá wá fún un. Kí ló ń lọ? Kí ló ń ṣẹlẹ̀? èmi tó ojú ti ń ro already i don't fit wait to see my mama o i swear. <laughs> ẹ bọ́ à ẹ bọ́ à kí ló ṣẹlẹ̀. o fẹ́ lọ rí mọ́mì. ẹ nà. bí ìbá ìlú máa gbà mọ́mì ẹ̀ ò sí nísàlẹ̀ mọ́. kí ló ṣẹlẹ̀ ṣé mọ́mì ti mú un. mọ́mì ẹ̀ ò sí nísàlẹ̀ mọ́ òkè láyé mọ́mì ẹ̀ upstairs lọ́wọ́ àǹtí. kí ló ṣẹlẹ̀ upstairs báwo. o mọ́mì ẹ̀ ní new landlady ní àwọn lápàṣẹ wà inú ilé so tó bá fẹ́ rí tó bá lọ sókè wàá rí mọ́mì ẹ̀ wọ́n fẹ́ bí ọba àdùn sọ́wọ́ òkè pẹ̀lú ti máa rí wọn sísàlẹ̀ mọ́ ẹ ti upgrade. kò ní gbé bàgì. Ah, ah, ṣé wọn ju ẹlẹ́nu ni kí ló ṣe wọ́n ètò ìṣẹ̀lẹ̀ máa sọ̀rọ̀ bẹ́yẹn fún pọ̀ ọmọ ọlọ́mọ tó ṣe ń bọ̀ láti travelling tó yẹ kó jẹ́ kó fọkàn balẹ̀ ṣé kó máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ṣé wọn ju ẹnu ẹni. ṣé ó wà dáa kó wá gbọ́n tí àwa ta jẹ́ ara ní tí àbá lè sọ fún tó bá gbọ́n ta ó máa dùn àti pé mọ́mì ẹ̀ náà wọn ṣèyàn tó gbádùn wọn náà so ó dàbí mo ṣe fọ́ ogun ẹ̀ lójú. kò dáa làbàkẹ́ lè máa bá ìdílé ọkọ. jọ́sùn bá wọn jẹ́ sọ yìí. ó máa bá ìdílé ọkọ kò dáa. abẹ́yìn ìdílé àlè. fẹ́ wá rí lásìkò àyẹ̀ mi fẹ́ ìmọ̀lẹ́mọ̀ ẹ̀ ti pọ̀. ọkàn ìdílé sí mi ní mi ò wojú ẹ̀ ẹ̀jẹ̀ mi wà fi ọ̀lẹ̀ ẹlẹ̀ rúdurùdu. mọ́mi. ah. ah. pọ̀ lóò what is this? kí lélẹ̀. Ah. ẹ̀yin àti landlord. mo wá rí wọn fọ̀rọ̀ kan ni o. ó wá rí mi fọ̀rọ̀ kan Oh ó dákẹ́ nu ẹ ọgọ̀ ṣé bí ìwọ tiẹ̀ lọ skul ṣé singlet tó wọ sí ẹ̀bùn ọ ni ẹ bá lọ skul máa ń hàn lára ọpọlọ ẹ ni èmi ló ń pè ní landlord sẹ́fàdé ẹni. wọ́n mi ṣe rí nǹkan kó rẹ̀ mi wọ́n mi ṣe rí nǹkan kó rẹ̀ mi. Eh, anyway so mommy this is what you've chosen to do. Mommy, you've chosen to eh, eh, ẹ̀yin àti bàbá eh. Anyway, good enough. Can you tell fẹ́ máa ṣe lélẹ̀? Wonderful. Mommy, hold your side. You stop being my mother from today. I disown you and you had better do so for me too. I'm out of here. Jẹ́ kí n ṣàlàyé. Kí ló fẹ́ máa ṣàlàyé? Má jà mí lẹ́kọ̀ọ́. Wò bí kí ló fẹ́ máa ṣàlàyé? Ó mà dé ọlọ́mọ kan ni ìyá jẹ. Má bàyé mi jẹ́ wọ́n má yìí ṣé tó máa bá lọ yunifásitì tó sáàfù tán ó ti àríṣẹ́ ni àbí kí ni dùn nù rẹ tó ti àdùn tó ní bí tèmi fún mi ni tó ní bí tèmi fún mi ni nítorí òjò ẹ̀yọ́ ọmọ rírò rárá ọkàn tó fẹ́ báyìí. ètò bá bímọ ní sísọ máa dàgbà tó àwọn tí mo ti bí lẹ̀ ní ewé má sọ yẹn. ọmọ fowó balance yẹn ni ṣé bàbá rẹ náà ló ṣe bí ọ tó jìyà kù. ètò bá máa tó yẹn ní ta ló tẹ̀sán fún. ètò dàgbà náà kí láǹfààní rẹ̀ bilmeyin. ẹ̀yin náà kọ téèyàn bá ti wà tó bá ti jó lẹ́nu tàbí kó jẹ́ pé lace náà fi jó ẹnu ẹ̀ ibi tó máa já sí nìyẹn ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ta ló mọ̀ bóyá sambisa àbí sanfara ló ti ń bọ̀ ó ti rí nǹkan tó dá sílẹ̀ sí. ìwọ náà wà ń bí. ẹ ṣé kí n má sọ fún mi àbí nǹkan tí mo sọ pọ̀ jù ṣó máa dáa kó lọ máa ka ní newspaper. mo yẹ màá kẹ́ ẹ bí wọ́n ṣe ń kẹ́ ẹ yín. Aishat, I'm so lucky to have you. <laughs> ó yẹ kó dáná fún mi. olùgbàlà wò mí. Oh. Yeah. well, missing scripts, sir. Kilo Special Telehofa Kapniwa. Um, I have a remarkable strength in working with a team, and of course, I can deliver any project once given a good guideline. How many years experience do you have? Um, I'm a fresh graduate, sir. Mr. Paul, we'll get back to you tí owó ẹ bá ti pé make sure kó pè mí o ọ̀rẹ́ sá sí wàhálà sá mo fẹ́ help ẹ hmm. bọ̀ tí o bá fi ń ṣe táwọn ọ̀gá oníjẹkújẹ eh, mi máa má gbowó lọ́wọ́ ẹ bọ̀ tó bá ti pé kó pè mí. no problem sir máa pè yín sir ẹ ṣé gan ni sir thank you very much sir yes sir ẹ ṣé gan ni sir máa pè yín. switched off. tí o bá fi ṣe táwọn ọ̀gá oníjẹkújẹ màá má gbowó lọ́wọ́ ẹ̀ màá tó bá ti pè no problem sir màá pè yín sir. wọ́n send text ẹ̀ wá mi ta ló la àwọn òpè tó ń dákú rẹ ẹyẹ mi. ẹ káàárọ̀ sá. ó ní sẹ́wà pa ẹ káàárọ̀ sẹ́wà ò ní nǹkan ẹ̀lẹ́rà ṣé bàtà lẹ́fẹ̀rà ni tuntun àbálòkù àbẹ́ ẹni ìtàbílẹ̀ bá ń ṣe àwa ta tuntun à ń ta lòkù àwọn kan bẹ́ẹ̀ mímì tí kó wọn jáde ni gbogbo àwọn tẹ̀yìn náà sì ni wọ́n dà ẹ̀ sóòlù ẹ̀ dà gidi important sóòlù ni èwo lẹ fẹ́ rà um, sá mi ò mi ò ra bàtà Um, ẹ̀yin ni mo wá rí sà. èmi náà rè. um, actually paul lorúkọ mi. bọ́ọ̀lù. paul paul. paul bẹ́ẹ̀ni. ọ̀hẹ́ paul nù ah, báíbù. ok ok nice name. Uh, yes sir. ọ̀dà. Um, graduate ni mi sà kódà mo ṣẹ̀ṣẹ̀ dé láti nysc ni hmm? eh, ẹ kàwé ah graduate pàdé graduate i'm a graduate too. wow. yeah i'm a primary school certificate. <laughs> okay sir ṣègùn ní sir. nice meeting you yes, ah <laughs> sir. God bless you. Um, sir unto wa wá gbé mi wá rí yín òun ni pé eh, ẹ mọ bí ọ̀rọ̀ lùwà ìṣeré sá bí mo ṣe ṣe tán mo ti try láti get iṣẹ́ mo mọ̀ awáṣẹ́ káàkiri but kọ́lọ́n ṣàṣàánú Oh, inú ọ̀dà èmi inú Emi èmi gan bó ti wọ̀ mí i'm a graduate wow. yeah i'm a primary six school certificate mo graduate ìgbà tí sè ò da tí kidney pension má bàa pa mí ni mo fi lọ bí tí mo wà. oh okay sir so um, mo wá wò pé kí n ṣáà má jókòó sílé pé kí n má ṣe nǹkan kan ẹ mọ̀ àgbà náà lè má ní olè ló bọmọ jẹ́ so mo ṣe wò pé kí n níṣẹ́ ọwọ́ kan tí màá máa ṣe tí màá máa fi pawọ́dà mo dẹ̀ rí pé iṣẹ́ ọwọ́ yín Eh, kò bad tí n bá mọ̀ nípa ẹ̀ ah. òun ni mo ṣe ní pé kí n wá rí yín pé kẹ́ tiẹ̀ kọ́ mi. Ah, iṣẹ́ wọ bad ni nínú iṣẹ́ tó lè mú kéèyàn mọ olówó láyé hmm. iṣẹ́ kọ́bìlà ni hmm. torí kò sí olówó sánìfẹsẹ̀ rinlẹ̀ lẹ̀ àwa náà la ṣe bàtà fún ọ ó máa ń fún ẹ ní linkin linkin linkin wàá kàn máa linkin káàkiri àmọ́ ìwọ lọ wọṣọ dáadáa yìí bó ti rí iṣó lè kọsẹ̀ wà ìṣá. Ah, má kọ sà má kọ ẹ̀rù ń bà mí ẹ ẹ sọmọdé ìwọ rẹ gọ̀lọ̀tọ̀ yìí okòrùn kan àánú èmi òwúrùn gbọ̀n nígbà tó rí ẹ bá gbọ́ ọmọọṣẹ́ tó jù lọ wọ́n máa lù yàn ńjọ́ kan wọ́n máa gbọ́ ipa pé wọ́n wo bàmú káìlà ọmọọṣẹ́ rẹ ti ń lù. Ah, no sa o no no mi ò ń ṣọmọ bẹ́ẹ̀ sa. o ò ní lù mí. láìláì sa ọlọ́run má jẹ́ sa ah, àánú. ah o àti kọ́sẹ̀ wa yìí lé o ọdún mẹ́rin ló lò nínú skul. ọdún mẹ́rin ni sa pẹ̀lú nysc ó jẹ́ ọdún márùn-ún. ọwọ́ arẹ́dẹ̀ àti west bíi ten years sí. Eh, eh, ó níbi lọ́rọ̀ mi mo ṣe wáyé ten years ni mo fi kọ́ sẹ́yìn kọ́dà aláàpẹ́ mo tún sáàpù ni if not màá ìlò jù bẹ́ẹ̀ lọ mo láwọn tó lọ́dún méjìlá àwọn tó lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tèmi gan bá ń bẹ̀ ṣùgbọ́n pé mo sáàpù mo tètè mọ sẹ́ẹ̀lì ọ̀gá fífi mí lẹ̀ káwá fi ọdún mẹ́wàá kún mi tó ti lò ó fifteen. sáà nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ń ṣe pé mi náà mọ̀ pé ó máa gbà mí nígbà díẹ̀ kémi náà tó lè dúró lọ́wọ́ ara mi pé kí n máa ṣiṣẹ́ mm. eh, but mo believe wípé tó bá ṣà ń get me busy ah. ẹ mọ̀ ẹ̀yin àgbàlẹ̀ ní ọwọ́ tó dilẹ̀ lè fún máa ránṣẹ́. ọ̀hún ni ẹ eh, ò ní bísí kẹ ó bísí bàjẹ́ bó ti wà yìí màá máa ránṣẹ́ ó lè kú òní tí mo lè rọ́yà wá lọ ra pọ́lísì wá ní musin ọ lọ wá lọ ra àwọn wá lágége ó lọ torí gbogbo bí tá a ti ń rajà wa nu iṣẹ́ wa dẹ̀ lówó lórí imported ṣùgbọ́n tiwa à ń ta bàtà fifteen thousand à ń tò ní thirty bẹ́ẹ̀ ni gbogbo owó tó fẹ́ parí ẹ̀ lè ju five thousand lọ kọ́ tà ń thirty ọmọ iye owó tó ti rí ọlọ́mọdé àtàtì ó lè tà ń fọ́ọ̀tì gan àmọ́ bó ti wà ẹ̀ ọ́ sanwó ìkọ́sẹ́ o. okay ọ̀gá ló nìyẹn ọ̀sán ten five. okay sir kò sí wàhálà sir. ó ì san five hundred owó fọ́ọ̀mù ó jẹ́ eleven thousand. ó jẹ́ eleven. kò sí wàhálà sí máa san. a ti wá ṣòfin nínú ẹgbẹ́ wa torí bó bá ti wà yìí a ti ń papọ̀ máwọn fọ̀gánáísà àwa àtàwọn fọ̀gánáísà a ti ń jọra wa yúnífọ́ọ̀mù sì àfẹ́ ṣèǹjẹ̀ báwọn náà tí bọ́gà ti ń wọ̀ lọ́mọ sí ọmọ wọ̀ a fẹ́ dá yàtọ̀ àràn ọ̀faràn mi ọ̀sán owó ilé ẹgbẹ́ seven five nìyẹn má kàkúléètì ẹ̀ pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ṣe bó ti ń kàkúléètì ó lè lé ọ sá má kàkúléètì sọ gbọ́. kò sí wàhálà sọ. ọ kò sí bọ́ bá ṣe o ti wo ti ọmọ ṣe wà gbà bíi ntọ́ bá sì nínú ẹ̀ tọ́ bá ti san lónìí náà ọ ti bẹ̀rẹ̀ ṣe kọ́. má tiẹ̀ padà wá. má padà wá já lónìí à àìrẹ́ bọ̀ tálẹ̀ méjì. síyá ìwọ ló ṣẹ̀dá mi you know what i'm feeling. wíwọ lòdì sí òjò yìí gbogbo ètò ẹ̀ ti rùn sí mi mi ò fẹ́ jẹun náà lóde ọmọ oh mi dá ẹ̀yìn ṣóúnjẹ ni mo wáyé wá jẹ ni àwọn ọmọ mi ń kọ́ ẹ̀yìn jẹ́ kò tó fi rò ni èmi náà ti ẹ̀ jókòó fi rorí mi wò èyí tó wà nú ẹ̀wọ̀n àmọ́jọ́ tí ó bọ̀ ń bẹ̀ èyí tó dé láti bí aago bá ní rọ ẹ̀ tó bínú lọ mi ìmọ̀bi tó wà mi ìgbúrò ẹ̀ rárá kékeré tó tún wà nù wọn ìyẹn tún lọ gbóyún láì tọ́jọ́ ẹ wá ní kí n máa jẹ oúnjẹ ìyá ó lọ má yẹ oúnjẹ oúnjẹ ìyá oúnjẹ wo ni kí n jókòó tí oúnjẹ mo wáyé wa jẹ ni. ìyàpọ̀ tó bá jẹ́ pé ó fara balẹ̀ kó gbọ́ àlàyé tèmi kó sì má fi tì mí gbọ́ sórí hmm, ọmọ tó ń sọ pé ó wà lẹ́wọ̀n adájọ́ ò ní dájọ́ fún yàn kán ráyìn lẹ́wọ̀n má sọ́jọ́ tí ó jáde àwa la àmọ́ déètì ọgọ́ ọmọ kájọ́ bí ọ wà lọ́nà ṣe wà tó sì gbóyún ó kàn jẹ́ pọ́nà tó gbà wá ni nǹkan ayọ̀ ni. kí lè tún sọ lẹ́nu ọmọ ọdún mélòó lọmọ tí mò ń sọ tó lọ gbóyún tẹ sọ pé kiri. sori tọmọ bá ti ṣe nǹkan tá a gbà sí ojú àgbà lè ní èwo. ṣé bí ihò wọn kí àgbàdo ẹyọ kan bọlẹ̀ bàtí ọba jáde ilé ayé yóò da sobora ni yóò tó kọ́ ọmọ tó pọ̀ dání. ìrora má lọ dáhùn agùnbánirọ̀ tó sì pọ̀ obìnrin lọ ìwé tó ṣe eh, ìwé ní dà láàmú wọ́n bá tinú rẹ̀ bá lọ yọ padà wá jẹun tó jẹ má para rẹ̀ lẹ́yìn kíkú tó dé o. irú ìyá wo ni ìyá yìí irú ìyá wo ni mo jẹ sáwọn ọmọ ṣé ìyá lè mi yìí báyìí irú ìyá wo ni mi báyìí tó dẹ̀ kọ́ ọmọ lémi lọ́wọ́ tí mi lè tọ́ wọn ẹ wá ní máa jẹun oúnjẹ mo wáyé wá jẹ yìí. ìyàpọ̀ ìyàpọ̀ má jẹ́ kún ó di ẹkún àjùmọ̀sùn o torí bó ṣe ń ṣe ó wá ń ronú báyìí nísìn ọ̀sá ah, mọ̀ wípé dandan ó sàbí tèmi náà fún mi tó bá sì lọ́ọ́ ń bímọ ní ronú báyìí nísìn ọ̀pọ̀ tí ẹ̀ bá ń ronú tó sì lóyún irú wọn ni máa bí ń bẹ́ sáì àbí kọ́ mọ ohun lẹ́pẹ́ nísìn ó lè fi díẹ̀ kó mọ̀ fìtán ọmọ gbogbo nǹkan báà ló lè ṣẹlẹ̀ ẹ̀yà máa bí ọmọ mi dẹ́ pé bàbá ẹ̀ tí yóò ní jábìrún ṣùgbọ́n ní ronú tó ti ronú báyìí ẹsẹ̀ wọn ò ní pé àbí kọ́wọ́ rọ́ wọn kàn ní so o ti ní temperature bá temperature nǹkan tó lọ sàrẹ̀ báyìí tá a mọ̀ ah temperature ọwọ́. níbi àgbẹ̀ ìbú níbi àgbẹ̀ lè níbi àgbẹ̀. níbi àgbélébùú. báwo ni o. níbi ah, ah, ah. àgbélébùú. mo ṣe ta kẹta tán. bàtà kẹta àwọn ẹ wa rán bàtà ẹ wa pọ́lísì ńkọ́ àwọn yẹn wá. kí ló ṣe ọ́ ojú rẹ̀ yí ọ̀dà ṣé sáà ṣe pé ọ̀dà owó bàtà tó tà mí ẹ kí wàá lọ ṣe ọ tójú rẹ̀ fi kọ́rẹ́ lọ́wọ́ báyìí. ó ti sùn. kí ló sún ọ lẹ. mo kàn mo kàn tó ro gbogbo ẹ mo wò pé kí ló dé tí mo ti kàwé kí ni mo kà ọ̀gá tá a bá wò ó dáadáa ayé àwọn ẹlòmíì tán tiẹ̀ lọ school rárá ó bẹ́tà ayé mi ẹ wò mí two one ni mo fi ṣe tán ọ̀gá kò dẹ̀ síbi tí mo dé náà mi ì rí ìwúlò ọ̀gá ó ti sú mi ẹ má jẹ́ ó ti sú mi. ẹ wo má ronú bẹ́ẹ̀ tó o bá lóo ronú bẹ́ẹ̀ èèyàn lè ṣìwà wo sórí kò sí ẹ̀kọ́ téèyàn bá kọ́ láyé yìí tí ò wúlò fún yàn ó ní ìdí kan pàtàkì tọ́lọ́run tó ní kéèyàn kọ bàbá wa kàwé kí ló fẹ́ ṣe ohun tó kù láyé náà ni kéèyàn kàwé torí bẹ́ẹ̀ náà ni ayé lójú kọ gbogbo ayé ti ráyé o ní kọ̀ǹpútà kọ̀ǹpútà bàbá wa kàwé kí ló fẹ́ máa tẹ̀ àwa gan tá a kà gan ń dùn wá pé kí ló dé tá a kà má ronú pé o kàwé o tí o bá jẹ́ pé ìlú tí o dá ẹ̀ ń tẹ́ kàwé báyìí ló kẹ́ ẹ mọ̀ gbádùn yìí irú tí ọ̀dà ni sùúrù ni kò ṣe sọ̀gbọ́n sùúrù tó ń ṣe kì í ṣe sùúrù oníjọ́ méjọ́ mẹ́ta sùúrù tí ọ̀lọ́jọ́ ni. ó dá ọ̀gá tí n bá travel out nǹkan at least àwọn ń gbọ́ wípé lọ́hùn yẹn táwọn èèyàn bá travel lọ síbẹ̀ nǹkan á bẹ́tà fún mi. travel out orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ kì í ṣe travel out nìkan bẹ́ẹ̀ máa gbọ́ pọ́jà ń tà mí kan téèyàn lọ bẹ̀ ọ yẹ ọkọ béèrè lọ́wọ́ orí rẹ̀ náà ẹ travel out down à ń wíhun ṣé bọ́ọ̀ ọ̀dà ṣé bá ń kàwé ó sá ń gbọ́ news ìwọ náà ságbọ́n táwọn aláwọ̀ funfun ṣe fáwọn ọmọ wa tó bá ń gbọ́ I can't breathe I can't breathe eré ló pé ni kò síbi tá a ti gbọ́ every lórí social media wọn ò fẹ́ràn wa ń tá a ṣe lọ́wọ́ àwọn aláwọ̀ funfun wọn ò fi fẹ́ràn àwọ̀ tiwa yìí àwọn ti gbàgbé pé òòsàn òkè tọ́dẹ́ni dúdú òun náà lọ́dẹ́ni funfun ṣe bọ́lá lójọ kírètì wa òun ló wu àwọ̀ tó wù ló fi bo kálukú àwọn sì yé ti wà with passion àwọn ìlú tá a tún jọ ọjọ́ áfíríkà kéékèèké báyìí náà ó bá gbọ́yà tí wọ́n fi ń jà àwọn ọmọ wa míì tí wọ́n lọ ṣiṣẹ́ ń bẹ̀ kò ṣeé sọ kọ́lọ́n kọ́ sànù wa ní káwọn láwọn ìjọba wa náà tí wọ́n bá tún lù ṣe ni kí là ń wá lọ ẹ̀yìn odi ìyà tí ń jẹmọ́ lẹ́yìn odi òkèrè kì í sì ṣẹ́jú àwọn ìjọba wa àwọn aráàlú gangan èyí tá à ń ṣe ń bẹ̀ lọ́pọ̀ ńgbà tó ṣèlú bá dé wọ́n ní bóde lá dandan ni káwọn olóṣèlú sàmúwò wá káwọn tó dìbò fún wọn bí wọ́n bá fún wọn lówó wọn ní dìbò èlò náà sì ni wọ́n wá ń gbà owó tí ọ̀dà gbà kò dúró owó tí ọ̀tán sẹ̀ bí wọ́n bá wá gbowó ọ̀hún tán ẹ dákun àwọn olóṣèlú ó bẹ̀rẹ̀ kàńpé àwọn náà wọ́n máa jó tẹ̀lé wọn nísì tó bá jẹ́ pé wọ́n dìbò fún àwọn olóṣèlú láì gba kọ́bọ̀ lọ́wọ́ wọn wọ́n jàre olóṣèlú àmọ́ ń gbà tẹ̀ ti gbowó ńkọ́ tí wọ́n bá gbowó lọ́wọ́ kò dìgbà tá a bá ń pariwo pírẹsidẹ́ǹtì o gọ́fúnà ní ọ̀dá o ṣé ah, bá a ní local government àmà ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bẹ̀ irú aláàjì tádùn nísìn ká lọ ká mọ́lé káwọn bọ́ọ̀sì àdúgbò sígun lọ́bẹ̀ aláàjì ẹ̀ tádùgbò wá sí àwa ládìbò fún yín a gbowó lọ́wọ́ yín ẹ kélé lórí ebi street wa náà ṣe bá a ní kánsílọ̀ àbọ̀mọ aláàjì ààrẹ kọ́ ní kánsílọ̀ wa kò wo sùsù kọ́kọ̀wé sí local government pé òun fẹ́ tádùgbò òun ṣe kò ṣe rí àfikún ọmọ sọ́ọ́fà in party kí wọ́n sọ báyìí pàtì àwa là ń fìyà jẹra wa lílọ̀lú èyìnbó nǹkan ní kàn kì í ṣàpànìkan lèèyàn tà téèyàn ti pa náà ọgbọ́n sùúrù ni kò sí ẹlòmíì ń lọ ìlú èbó tó yẹ bí lọ́la rẹ̀ wà slow and steady parí ẹ̀. wins the race. <laughs> ọ̀gá mi. ṣé ọmọ yóò padà wá. mi ò kò padà wá o. Ah, ah. tó lóun wà láyé tẹ bàtìdé òun wà kó wọn wà bá mi. Ah. mo sọ sọ wọn ẹsẹ̀ kan. hello um, náà lélẹ̀. nà mo mí pé má tán kọlà yẹn tó mi ni that's my boss. boss. yeah. Anyway. And what can I do for you? Please? Yeah, mo kó àwọn bàtà kan fún so náà ni kí padà wá gbà. Okay. So I'm here for it. Um, actually, he's not around. So, uh, ẹ one of two options to pick. Either kẹ́ lọ, kẹ́ or kí n bá shop. Mm, I think that'll be. I'll wait. Okay. Thank you. Yeah. Um, meanwhile if you don't mind. Okay. You're actually a beautiful lady. Darkness around me, just me and the society. I'm poor. My smiles faded away when I remember my pains and agony. Oh. What mara won Oh, fi kíní gọ́ọ̀mù <laughs> bọ́ kan rẹ̀ lọ́wọ́ síbẹ̀ kò tọ́nu kò sí ntọ́sẹ̀ ara ń tà wí nù nígbà olóde ìṣẹ́ bínú bá ti ń bí bínú bá ti ń bí kò í sọ̀rọ̀ mọ́ ojú ẹ̀ ni ó ti hàn inú ti ń bí ni a ti fẹ́ kí ni àkà àkà àtọ́ra lẹ́ẹ̀kan tí wọ́n gbà tí wọ́n mú èèyàn kan jẹ́ ló lè jù sí o wọ́n lọ mọ̀ bóyá ti ń kọ́sẹ́ náà nù ọ̀rọ̀ tiẹ̀ ni mo fẹ́ bá ọ sọ ohun tí mo fẹ́ sọ sórí ilé ayé èèyàn máa bí ó bá ti lò síwájú àì í máa lò sẹ́yìn ayé ò sì tọ́ bí ọ̀pá àbọ̀n bóòní ti rí ọ̀la ìrí bẹ́ẹ̀ ni babaláwo náà fi ń dáfọ́ ọ̀rọ̀ ọ̀hún àtijọ́ wà nísìnyí wògbà tí wọ́n dọ́dọ̀ mi ṣé wọ́n ṣe bó ti ṣe ń jò lòun dé ìwọ nísìnyí gbogbo gbà kódà ó tún fún mi níyì ládùúgbò yìí ni gbogbo èèyàn ló fẹ́ràn rẹ gbogbo èèyàn ló fẹ́ràn kódà wọ́n tún máa béèrè láńlọ́ọ̀dù mi láńlọ́ọ̀dù mi tẹ́lẹ̀ tí ń bá jẹ́ lówó báyìí owó ṣọ́ọ̀bù yóò ti fa wàhálà àwọn bí wọ́n ti dé báyìí ó ní ah ẹ̀yìn ẹ̀rọ àti pè máa ní eh, bàbá máa fún yín ní wọkọ́ ẹ ọmọ yín ni mo fẹ́ rí àwọn èèyàn fẹ́ràn ìfẹ́ yàn wá ní kò lára èmi náà wá rò nǹkan kan ọkàwé àwọn tẹ́jọ́ ọkàwé tẹ́jọ́ ọlọ́léèwé wọn ò ti máa rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ò ní kàn sí torí àwọn èèyàn tó bá ti rí i pé èèyàn ò tó wọn báyìí kódà wọn pàdé ẹ̀ títì wọn lè mọ́ kí ọ ìgbà tó ń wá dé mo wá ronú kan pé kẹ́mi àti ẹ̀ka má ṣe bí ọmọ sí àtọ̀gá mọ́ jẹ́ àṣe bísíǹsì kájọ mọ́ sí lọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀. mo ti ṣe freedom. ọ fi freedom lẹ̀ èmi lèmi ègbé ṣọ́ọ̀bù yìí èmi ò ráyè gbé ṣọ́ọ̀bù ìwọ náà ló ń ṣe gbogbo sẹ́tà ń ta má bá ṣe bàtà bàtà táwọn ta fáwọn mi àwọn ẹlẹgbẹ́ ìyá mẹ́wàá mi kí lórúkọ tá a ta bàtà mọ́ ìwọ kọ́ lọ lẹ gbogbo ẹ̀ ebi wọ́n ló ṣe. sórí ìwọ máa ṣiṣẹ́ èmi náà ń wá èmi náà máa ṣe tí bá dé o àmọ́ owó tá a bá pa kájọ máa pín kí ìwọ náà máa rí owó káwọn tẹjọ kàwé náà máa rí ìwọ náà kí wọ́n máa rí pé ìwọ náà ti bó ayé bàbá pàwọ́ àlèmọ́ ṣe ń seventy thirty tá a bá ti yọ owó materials tán èrò tèmi nu dìde dìde òde nu owó tó máa. ìgbìmọ̀. So. Be good. This is where I'm managing. Biti mo fori mi pamọ́ sí hmm, It's nice. It's mm. not bad. Mm. <sighs> But babe, more like bí tó ti ń ṣiṣẹ́ yẹn. Ṣé o lè at least graduate nínú? Hmm? dádì ń làágùn ìyá rẹ̀ mi ò jẹ́ kẹ́ mọ̀ mo ti wá iṣẹ́ dé ibi tí wọ́n ń wá iṣẹ́ dé nílùú ò ní believe iye companies tí mo ti submit CV mi síbẹ̀ but ó mọ̀ sórí ìlú táwọn abẹ́ ó terrible gan tó o bá mọ̀yàn àbí kò ní ẹnìkan tó ṣàn àbí tó I'm telling you Only frustrating. I mean I was almost having it up to here òun ló jẹ́ kí n lọ kí n ṣáà lọ settle fún eléyìí tí mo ṣe lọ́wọ́ èmi náà mọ̀ qualification wọn ò wọn measure but killing your fish, only low lè ló bọ́mọ jẹ́ iṣẹ́ tí mò ń ṣe ń sìn náà ó mọ̀ and. Uh, ó ṣe wá ń dànà mí sí pé ó dáa kéèyàn múṣẹ́ ọwọ́ mọ̀wé téèyàn bá kà look at it ilé iṣẹ́ àṣẹ ń sustain me for now káti ẹ̀ dúpẹ́ ti wípé mi ò fi gbogbo ọwọ́ mẹ́wàá mi ò fi jẹun nígbà tí mo wà lẹ́nu ẹ̀ sí mo save up mo gbà bí báyìí but then iṣẹ́ ọwọ́ yìí mo wá tradition sustain me àdìbí pé mo ti mọ̀ ọ́n. màá ti màá ti kọ́ṣẹ́ time tá a school tá a ń ṣe whatever màá tún ti dá at least ìyá help me mm. but I can assure you mi ò sí mi. tó dára náà máa pèsè fún thank you. thank you so much. but. baby. Mm-hmm. I'm scared. Scared of what? Just look at you. Fine girl. Mm. Fine girl with the sauce. Oh. Everything said. you. Everything's set. Good. That's it. God, do it. Are you sure that Bobo can kan park Ferrari here? ẹlẹ́gbẹ̀ẹ́ kó flash always here. you know? Could it? torí ẹ̀ fi mi possible. It's mo bá láìkẹ́, mo ní gbà You ẹ̀ náà. Ìwọ náà wo orí ibi hmm? I love you, okay? Thank you. Dad, where have you been? Why? What, what happened? èmi náà ni flesh and blood. where have you been now? dadi kí ló ṣẹlẹ̀? ṣé torí pé o ò rí mi látijọ́ yìí ni ò jẹ́ kó lè kí mi dáadáa bí? greet me ah, ah. kí ló ṣe é? Oh, yes that is better. <laughs> that's my boy. Yeah. dadi what happened? When everyone at home had been expecting you were going to come someday. Ṣorí gbogbo nǹkan tó shelly. ẹbí mi ni, ẹbí mi dẹ̀ tún kọ́. Màmá ẹ̀ ló fa gbogbo nǹkan tó wà ní. Màmá ẹ̀ á bá mi jà láàárọ̀, á bá mi jà mo rí pé wàhálà yìí fẹ́ tí ó fẹ́ dé ọkàn ẹ̀mí mi tí ọkàn ẹ̀mí mi fẹ́ já lèmi náà decide wípé as a man èmi náà láti hustle jáde láti lọ wá owó because ó sọ fún mi specifically wípé tí mi ò bá lówó lọ́wọ́ mi ò gbọ́dọ̀ padà sínú ilé yìí well I thank God today mo ti rí owó èmi náà dẹ̀ ti padà. lọ́wọ́ mi. ṣe owó ló wà nù ẹ owó tí ìyá ẹ fẹ́ kẹ́ ní òun ni mo wá gbé wá fún yìí wọ́n wá ṣe kinní kan fún mi wàá gbé owó yìí wàá gbé fún màmá ẹ tó bá ti wàá gbówó yìí fún yẹ ẹ wàá make sure yìí pé wọ́n fún ẹ ní ṣíà tiẹ̀ nínú ẹ̀ ẹ wá bá mi wá ṣẹwà ẹ fún ṣẹwà náà and most important aspect ni wípé tí Kúnlé bá ti jáde tó bá ti jáde torí mo gbọ́ ibi tó wà ẹ make sure wípé ẹ fún ní ṣíà ẹ má wò mí níwò ẹni tó kàn fi ń sílẹ̀ tó lọ torí tí náà ni mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe and I can assure you pé I love you all sọ fún gbogbo wọn I care for you. no that kílẹ̀ ń sọ náà I thought you were back I mean you. yes. Uh, yeah, then come tell them yourselves now. Yes. Uh, Ah, ah, o lè oh, understand the scene, o to my ear, i'm back i'm with you i'm with you always i'm with you always it's okay i'm with you i care for you okay take care okay bye bye Keep a ball from mi okay. Raymond Raymond kí ló wá ń bí ní ìwọ tó o ti lọ bí orí tí wọ́n sọ́ngi o ò ṣẹ̀ṣẹ̀ wá rántí pé onílé o ṣẹ̀ṣẹ̀ rántí pé oníyàwó àtọmọ jọ ibo ló ti ń bọ̀ náà ta ló sọ fún mi pé mo wà níbi tó fi wá mi wá síbí ó dọmọ sí mi láyà ó kórè ẹ lọ mi ìmọ̀ bí tó o lọ o lọ bá àwọn tiẹ̀ ń bi tẹ́ ẹ lọ o wá ń bọ̀ ń sìn kí ló ń wá o. ó mà ṣe o àbíkẹ́ èmi ni wọ́n wá ń lògbòjú fún ah! ó mà ṣe o à ń torí àjàjà àjà ni àwọn náà pariwo lẹ́yìn ilé o tó jẹ́ wípé nítorí àti jẹ àbíkẹ́ pẹ̀lú àti jẹ àwọn ọmọ èmi ṣe forí jágbò lọ. <laughs> ìlú àpàlà ó jẹ́ ká gbẹ́lù ká bẹ̀rẹ̀ sí ń lù sí orin tó ń kọ. àbíkẹ́ ṣáàbí ẹ mọ nìwọ báyìí mo kúrò nílé tán mo wá jókòó tọkùnrin gbóná ǹjẹ́ o mọ ibi táwọn ọmọ ẹ wà báyìí o mọ ibi táwọn ọmọ ẹ wà gbogbo wọn ń jìyà káàkiri àbíkẹ́ ṣùgbọ́n o wàá fẹ́ sọ kí nìkan fún ẹ o wípé tá lọ bá lọ àbọ̀ àbọ̀ o nítorí tiẹ̀ wàhálà láàárọ̀ wàhálà lọ́sàn-án wàhálà lálẹ́ tí mo fi lọ kó tèmi bí mo ṣe wà yìí o wá gbọ́ ọ wàá fẹ́ sọ kinní kan fún ẹ mo ti dẹ́bọ̀ra o. Yeah! Bàbá mi wo ló kú. Ah. mọ́mí ẹ ti ti bẹ̀rẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ mi ò rí nǹkan kan bẹ̀ náà mọ́mí ẹ calm down ẹ ẹ jẹ́ calm down ah, bàbá tẹ̀ ń sọ pé ó kú iná ṣùgbọ́n òun náà ló rán mi sí yín ah, ó ràn ẹ sí mi. ọmọ bá mi ṣọ̀pù sí náà. wọ́n ti dàkúdàyà ó ṣiṣẹ́ kiri nìyẹn bàbá ẹ̀ ràn mí sí ó ràn ẹ sí mi ó ràn ẹ sí mi báwo. paul bàbá yìí ti kú ó ṣiṣẹ́ kiri ní àkúdàyà ni bàbá yìí ó ṣiṣẹ́ kiri ní. mú mi ẹ calm down ẹ calm down kú báwo. bàbá landlord wàhálà yín pọ̀. o wọn kò ní landlord náà máa fẹ́ mi bébì. bébì bébì mi. Eh. kí lórí mi ń tẹ. <laughs> sọ ma pé ipò tí mo wà yìí hmm. tọ́lọ̀ ń gbọ́n bá lè yọjú sí mi tó tó bá di gàdí ẹ̀ hàn pé pé tí n bá lo one twenty sí ìwé kùn sọ pé kọ́ fọ́ ọmọ kó ní wọn lé ayé pẹ̀lú rẹ̀ kó fi mí lè gbé màjà yìí pàdé ọkọ̀ ọmọ rẹ̀ ah. Ah. ó tilẹ̀kùn. kúnlẹ̀ ah. n bò ló tẹ̀ wọ́n dé ọjẹ́ wọn ni sọ́jà géètì kọjá ni kúnlẹ̀ kúnlẹ̀ wàhálà ó fẹ́ pọ̀ ní ẹ̀wọ̀n gánwò lára ẹ̀ kìlọ̀ ìbáàdà àkọ́bí. Ah, kúnlé. wà á máa bọ̀. Ah. bàtà mi dà kúnlé. kúnlé máa bọ̀ kébílẹ̀. kúnlé. ọlọ́run máa ṣe òun. wow i'm so happy to see you again. inú mi náà dùn happy happy just that mo ṣe rí mọ́ o lè bí ìfẹ́ ṣe ṣe náà jókòó sórí ẹsẹ̀ láńlọ́ọ̀dù. That's not a news any longer. Omo. I've always known. I mean, it's been a long while. Àwọn méjèèjì ti jọ wà ó ṣe díẹ̀ náà. But that, but that didn't call. That is dead. That is dead. Hey. Get yourself together. Okay? oh, need láti bara jẹ́. Ó dùn èmi náà jù báyìí lọ gbogbo ìgbà mo gbọ́. Because we heard of it in the most dramatic way. But bro, kí la fẹ́ bọ́lẹ̀ ń fa? Hmm? Just take it easy so gbogbo gbogbo time yẹn mọ́mí àti landlord wọ́n ti already ń bá wọn ṣàṣemáṣe ó wà lára reason tí mo fi fi lélẹ̀ fún mọ́mí náà just left her let her go on with her life that's it. bí tèmi wà nílé yìí Why, why, why here? Why? So would you rather I become an armed robber? I mean, to téèyàn bá ń rí iṣẹ́ ṣe fífawọ́dà I think it's better than being lazy or idle. Bruno, yeah? ó kàwé. No. ó ríṣẹ́ ó di kọ́bẹ̀. Okay. kó wá níyàtọ̀.

ẹ jẹ́ jẹun. báyìí ẹ wo ṣé ẹ fẹ́ kí n pa yín sí lọ́rùn ẹ wá mú ìyá yín sọ̀kalẹ̀ ẹ bá wọ ọ lọ ẹ bá wọ ọ lọ ẹ wá bá ń tó rẹ̀ jáde ẹ ń lo ko yẹn lọ́rùn ẹ ń pààyàn sí lọ́rùn o. ọlọ́run á da ọlọ́run á da o onímọ̀ á da fún ẹ o. ó ti fún ẹ má sùn pé ilé wa. èso fún olùsí. òṣèré yóò da kó da ó kó da ó. ṣé bá ti fi ọ̀dà ìbá pa ọ sọ́run ẹ mo kúra fún ọ. Finally, brethren, whatsoever things are true, whatsoever things are honest, whatsoever things are just, whatsoever things are pure, whatsoever things are lovely, whatsoever things are of good report, if there be any virtue, and if there be any praise, think on these things. Oyin ládùn ọsàn, ó dùn Ah, ẹ Call me back please. Call me back. Ẹ bá mi rọsàn. Kódà ọ̀gẹ̀dẹ̀ wà ń bẹ̀. Mọ́mì ẹ̀yin lẹ́ ń tọ̀sán àtọ̀gẹ̀dẹ̀ tí ò tó wá ń ké mọ́mì. mọ́mì what's all this? kí lè léyìn náà kí lè súnra yín sí i náà. ẹ̀wùn tẹ ẹ̀wùn tẹ fi ọwọ́ ara yín àfọwọ́fà ìwà ojú kòkòrò ìwà ìnítẹ̀lọ́rùn ìwà kójú èèyàn má gbèjẹ́ lórí tọ́lọ́run fún yàn ẹ wo ní tẹ́ fi sún ayín sí ẹ wo. Look at you a fair-skinned beautiful woman like you ẹ wo bẹ́ẹ̀ ṣe dà ẹ dẹ̀ fi ọwọ́ ara yín báyìí ẹ fi sojú ohun tọ́lọ́run fún yín dé ẹ fi wá yín ẹ kọ́kọ́ jẹ́ kọ́kọ́ yín kókó ikú àìtọ́jọ́ and then you had three children under your care rí tẹ́ ò bá ṣe gbogbo nǹkan tẹ́ ṣe ń gbà yẹn will Kunle meet his death ṣé bọ́bọ́ yẹn máa ya nǹkan tó yà yẹn máàmì ẹ wo Ṣẹ̀wà ọmọ ọdún mélòó ni Ṣẹ̀wà how old ọmọ yẹn gboyún ah, in fact she is at large we don't even know where she is and look at me mami if I didn't have a vision for myself if I had not taught myself to be responsible for myself ṣé màá dín tí mo ní mọ́ which of what I have today is your contribution which mami look out mami this is my house eh? and this is my car paul and here you are ẹ̀wọ̀n tẹ̀ ń tà ẹ̀ ń tọ́ gẹ̀dẹ̀ ah! àtọ̀sán ọ̀gẹ̀dẹ̀ àtọ̀sán ọ̀gẹ̀dẹ̀ àtọ̀sán mami. Màá kẹ́ ẹ bí wọ́n ṣe ń kẹ́ ẹyin. Aishat, I'm so lucky to have you. Ó yẹ kó dáná fún mi. Olùgbàlà wò mí. Oh. mi. Bíbí Adélébù. <laughs> Yeah! <laughs>